أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة باي وكل دا كفالي موقف torí gẹ́gẹ́ bó ṣe jáde pé àwọn ọjọ́ ayé bẹ́ẹ̀ náà nìsẹ̀mí wa ìní dínkù nígbò la fi ṣàbán kẹ́nà káàdì fi ṣàbán ló tún ti di mẹ́rin báyìí ìyẹn máa wò bí àná àsọyẹ ká palẹ̀ mọ́tí kú bọ́jọ́ yìí ṣe ń lé sí bẹ́ẹ̀ náà nìsẹ̀mí ayé wa ń dínkù. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀kọ́ nírẹ̀tí awólé adùn tí ṣe ikú torí ẹni tó bá ẹnìkan kan onírántí kú nínú òfò pínpín ọba fún nígbà láàyè ẹnìkan ọ̀sẹ̀ nírántí rẹ̀ nínú gbààyè àfi kí o fún un máa anabi sallallahu alaihi wasallam wọn ní tí ìdá nínú òru tó bá rí kọjá òjijì ọlọ́wọ́ bá wà dúró yóò ní ayé hanáà ẹ̀yìn yẹn ẹ̀rẹ́ ti ọlọ́run ẹrẹ tí Ọlọ́run jẹ ẹsẹ rọjìfà ó ti dé báyìí o ìfúnfèrè sínú owó tẹsí báwọn bá rọ ìfà tó ní wípé ìfúnfèrè ẹlẹ́ẹ̀kejì ní ọ̀tẹ̀lẹ̀ ó sì wá ń lọ àkọọ́lẹ̀ pé ogójì ọdún ní bẹ́ẹ̀ láàrin méjèèjì ikú dé pẹ̀lú mo ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ikú ti dé pẹ̀lú àwọn ohun tó wà lọ́rẹ̀. afáwọn abdullahi ibùdó ọlọ́run rọ́dí ọlọ́run tààlà àdìgúnmọ̀ tọ́lá wà pẹ̀lú jíjẹ ọlọ́wọ́ ọba sọlọ́lọ́ ẹ̀sẹ̀lá níjọ́ kan arákùnrin kan wá nínú àwọn ansọ́ọ̀ ọwọ́ asálámọ̀ sanẹ́bí sọlọ́lọ́ àdùsọ́lá onílé òjíṣẹ́ ọlọ́run mòmíní wo lọ́lọ́lá ju òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ẹni tí wàá rẹ̀ bá já jù ní mòmíní wo lórí rẹ̀ pé ju ní bẹ́ẹ̀ ni ẹni tí bá rẹ̀ ti kú lọ́pọ̀lọpọ̀ ni tó lè sì tó wá pèsè ohun rere kalẹ̀ èyí tí ń bẹ lẹ́yìn ikú àwọn yẹn gangan ni àwọn ẹni tí wọn ní làákà yìí ìyá ìbádọ́lá lábẹ́ pàǹpalẹ̀ máa ń bú ọyẹ kájọ lọ yé wa wípé ẹ̀mí ọ̀mà ni máa gùn gbẹ̀nẹ̀gbẹ̀nẹ̀ bíi ti ádámù mọ̀ àti anábì nùfà aleyhi sọláàtù sàlám anábì sọlọ́lọ́ aleyhi sàlám ó ní ọlọ́run ọba aleyhi ọlágbàgbọ́n wọn ní gbàrú ìjàlẹ̀ ẹrú yòówù tóun bá fún nísẹ̀mí tó fi pé ọgọ́ta ọdún kọ́ jẹ́ kó ṣe dáadáa kó ṣe dáadáa ọlọ́run lọ́wọ́ ò ní gba àwíjàre rẹ̀ ẹ̀rí àkọọ́lẹ̀ mi anábì sallallahu alaihi wasallam oníṣẹ́rí sẹ́mi ìjọ mi láàrin ọgọ́ta sí àádọ́rin ni ọwọ́ akéré ẹni tí wọ́n máa kọjá ọgọ́ta wọn ò ní máa pọ̀ púpọ̀ mọ́ abóde kéré ẹni tí wọ́n máa ju àádọ́rin lọ. bákan náà ní ẹgbẹ́ wa mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní mu'tarafil manaya ìgbà tí ikú tí ó máa wọ ìdìmọ́ fanfa láàrin ọjọ́ orí ọmọ ẹ̀dẹ́yàn láàrin ọgọ́ta ọdún sáàdọ́rin ọdún ni ànábì sallallahu ó lè rí àwọn ẹni tó máa tó fẹ́hún sí nínú ìjọba wá kiri jọjọ oríṣiríṣi ẹ̀gbà ọlọ́wà lórí ẹ̀ ìyá ibadallah ẹ̀rí ikú nìyí ìsinmi ní máa jẹ́ fún nípa gbódodo nínú wàhálà yìí ọwọ́ nù hadith àbí Qatada radiyallahu ta'ala anhu ọ̀là àjọkọ̀ lọ́dọ̀ títí ọlọ́run sallallahu alaihi wasallam níjọ́ kan bó ṣe di pé òkú kan wọ́n gbé e jáde nìyẹn ìgbà wọn gbé òkú yìí jáde òtítí ọlọ́run sallallahu alaihi wasallam kan gbé sẹ́ni tó sinmi ní abẹ́ni tá a sinmi fún kọ́ wá nínú òtítí ọlọ́run ta ló sinmi tá wọ́n sinmi fún òtítí ọlọ́run ní bẹ́ẹ̀ ni ẹ̀rí ọrọ̀ ọlọ́run ọba tó nígbàgbọ́ ó ń tọ̀ wọ́n máa sinmi níbi wàhálà yìí àti sùtáyé lọ síbi ìkẹ́ ọlọ́run ọba ẹ wá rí ẹrú tó ṣe pé kò kí lòun tiẹ̀ òun nìyí àwọn ẹrú sí ọlọ́run ọba ó sinmi kúrò níbi ikú rẹ̀ ìgbà ọlọ́run bá ti ohun tọ́lọ́run pa gbogbo olóde ó sinmi igi ó sinmi àwọn dábọ̀ ó sinmi. ìyá ìbádọ́lá ẹ rí ikú kò rọrùn ìrora rẹ̀ lágbára pọ̀ púpọ̀ jù ṣé dáṣọ sàkàrà tó mọ̀ ó lé koko gan-an ẹ̀rí òjijì ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́lọ́wọ́ ọba àlejò ọlá yóò sọ fẹ́mi pé ìrẹ́ mi fún ara rẹ̀ jáde ẹ̀mí ò ní a ẹ̀mí ò lè jáde o illa kariha a ẹ̀mí mi ò lè gbé ọkẹ̀rẹ̀ mi ọkọ̀ ọlọ́run ní a kọ́kẹ̀rẹ̀ kọ́ ju bẹ́ẹ̀ lọ ó kúrò yìí àní ọjáde kódà kọ́kẹ̀rẹ̀ ọkọ̀ inú ọ̀rọ̀ mi tọ́lọ́wọ́ ọba àlejò ọlá ó ní ọlọ́run ọba àdékẹ́lá sọ pé mí ń ṣe nǹkan kí n tún máa yí rẹ̀ wò pé òun mọ́ wá ń ṣe yìí irú nǹkan tí máa yí rẹ̀ wò tí máa tún rò padà òun náà ní mi èyí tó jẹ́ onígbàgbọ́ òdodo tó ṣe pé kò fẹ́ kú èmi ni ó ti fà ìdààmú ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí fáwọn bàbá náà máa ń sọ àwọn oníwágà wọn là ń falò sì kú kọ̀ọ̀tà lè ẹgbẹ́ wọn náà débi sallallahu àyàwó àyíṣà ni inú ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ti fún mi òun ní bí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó kú sínú ilé mi lọ́jọ́ mi bákan náà ìyẹn ni pé ní ọrùn mi ló kú sí. nígbà débi sallallahu alaihi wasallam ọwọ́ á gbé ife kan ó gbé e síwájú omi wà mẹ́ ìṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fọwọ́ bọ́nú omi yẹn ọwọ́ à ń yẹn bọ́jú ìwà sọ̀fin la ilaha illallah inna lil mawti sakarat ike ikú má dé yìí áà ìrora rẹ̀ má lágbára. inú ìgbà wa mi ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha ó lè dè orí ẹnikẹ́ni tó ti fi ẹ̀ta irun rẹ̀ lé tó ìtòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam láti gbà tí ìnira ti mú ànẹ́bí tó fi wá jáde láyé ìnira yẹn tó jẹ ìrora tó fi padà wú ó ní mi ìtẹ̀ ẹnikẹ́ni kíkọ́ ọ̀rọ̀ rùn fún wọn gẹ̀. ṣé bá ànẹ́bí gan ni kú lè yẹn èmi ò tiẹ̀ wá kórìíra ilé gbogbo ogú fẹ́nikẹ́ni mọ́ lẹ́yìn èyí tí mo ti ní sọ̀tẹ̀lẹ̀ sànẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam ikú ọ̀rọ̀ ọ̀run kódà wọn lànẹ́bí sallallahu alayhi wa sallam àtúmọ̀ abẹ́ lọ́wọ́ nígbà tí sẹ́lẹ̀ ẹ̀ sẹ́lẹ̀ yìí fi Allahumma inni ala sakaratil maut ọlọ́wọ́ ràn mí lórí ìrora pé ànẹ́bí sallallahu alayhi wa sallam ó ẹ sọ̀rọ̀ nípa ọmọ ìsirà àwọn ìmọ̀ máa ń bẹ nípa wọn wọn lànà ìbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn làwọn kọ̀ọ̀kẹ́ jáde láàrin wọn wọn wá níbi tẹ́kù kan nínú àwọn tẹ́kù wọn wọn sọ pé wọn ìbá lé kíráàkà méjì ni káwọn abẹ lọ́wọ́ tọ́lọ̀ ń bá mú apákẹ́ àwọn òkú jáde fún wa kó fún wa nírò nípa ikú wọn bá ti bẹ́ẹ̀ láàrin ìgbà yẹn pálákùnrin kan ti yọ orí jáde nìyẹn nínú sàárè tó ti yí sí àwọ̀ rẹ̀ ọjọ́ àwọ̀ òròbó ìbẹ̀ ní ojú rẹ̀ orí fa ìforí kalẹ̀ ń bẹ lójú ẹ̀ bá kẹrẹ ọ̀hún ni ahùlá ẹ̀yìn ẹ̀yẹ yìí kí ni ojú ẹ̀ ń fẹ́ lọ́dọ̀ mi gan tẹ́fí ní kí n dìde ó ní mo fọ́ lọ́hùn fúnra mo ti kú láti bí ọgọ́rùn ọdún sẹ́yìn ìtara ìgbónára kú kò sì tí ì kú lára mi títí dì sí. torí bẹ́ẹ̀ ẹ bá ń bẹ lọ́hùn fọlọ́wọ́ dábì padà tí mo ti wà tí ò ní sí òra kú mọ́. ìyá ìbádọ́lọ́ alẹ́ ni wọ́n bá ní kí a ti pàdé ọlọ́run ọlọ́run ọbọ̀ ẹni ọba kórìíra ti pàdé ọlọ́run ọlọ́run kórìíra ti pàdé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run lọ sọ̀rọ̀ yìí tọ́wọ́ sọ̀rọ̀ yìí afọwọ́ ọ̀rọ̀dáyà lọ́kùnrin sọ́ọ́mí ọlọ́run tó yìí wọ́n ní àwọn nígbà tó a ti kò kú bá dé olùsùn ló dé pẹ̀lú kẹlá dọ́dọ̀ ọlọ́run àti ìyọ́dọ̀ ọlọ́run àti àlùjẹ́tẹ̀ rẹ̀ ọ̀wá sì kẹ̀kẹ́ tí ó wù ẹ̀rọ ọlọ́run ọba tó jẹ́ onígbàgbọ́ òdodo ikọ́ pàdé ọlọ́run ọba tó tóbi lọ ọlọ́run ní ọwọ́ á àti pàdé òun ya àbí nígbà tí wọ́n ń tọ́ka kú ẹ rí wọ́n fún níro ìyá ọba àti bínú tí wọ́n bá ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ alárò tẹ̀lé fẹ́ gbúrò rẹ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن أفاك أوامي èyí tó ti pé yọ kàkà wípé àtúbọ̀tán yẹn da àbá yẹn ò da hadith yìí wá látọ̀dọ̀ abdullahi ibn buraida aslami buraida wà ní kurasan ọwọ́ ọmọ ya rẹ̀ ọba rí ẹni yẹn ikú ti wà lójú ikú ọwọ́ àrí iwájú rẹ̀ ọ̀sẹ̀ nígbà tí ó fi jáde láyé afáwọn àyẹ̀wò tóbi torí mi tọkọ bí ẹ̀rí onígbàgbọ́ òdodo yóò yàrá kìsìtìmí pẹ̀lú oògùn tí ó ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ní ojú rẹ̀. bákan náà àhàdìsì mi tún ni gbogbo àwọn àhàdìsì náà gbọ́ àwọn àhàdìsì tó gbádùn ọgbọ́n ni. ẹ̀rí àhàdìsì àfáwọn akọlẹ́ ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n lè sọ ọlọ́run sallallahu alaihi wasallam oníṣẹ́ ẹ̀rí ẹ̀mí jáde tó gbọ́ ọ̀rọ̀ àṣẹ níwájú rẹ̀ ìyẹn mùmíní yẹn. ẹ wá rí ẹbí kèfèrí wọ́n jáde láti palakẹ́ nu rẹ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ṣe máa ń jáde nínú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rí. bákan náà nínú àwọn àhàdí bìbí ẹ̀rí pé tó gun bá kú ẹ̀rí pa sọ pé kú rò dáadáa níbi palapala. tẹ́bí bá padà bọ́ lára ojú ọmọ àtẹlẹ́mi lọ́dún òun ló fi yá ayájúlẹ̀ àbíkúrẹ́ rọ̀dí ọlọ́ọ̀tàlá nínú hadith tí mo muslim gbé jáde wọ́n lè ṣe ọlọ́wọ́ rà sọ̀lọ́lọ́ àtàlá ní ẹ̀yìn òré yẹn tọ́ba ti kú tán ẹ̀rí tí ó yájúlẹ̀ wọ́n á ní bẹ́ẹ̀ lòdì tí ọlọ́run á máa ń rí bẹ́ẹ̀ lòdì tí ọlọ́run ní bẹ́ẹ̀ nígbà tó já sí sí ojú á máa tẹ̀lé ẹ̀mí yẹn lọ báyìí. àfọwọ́ fi sàyìn lè fún nírí rọ̀dí ọlọ́ọ̀tàlá wọ́n lè ṣe ọlọ́run sọ̀lọ́lọ́ káwọn èèyàn gbé sáàrin wọn tí wọn tètè lọ palẹ̀ mọ́ wọn yẹ pé tó kú mùsùlùmí bá ti kú ká tètè palẹ̀ mọ́ ni ká má fi ráre kò sí tún lànà ẹ̀sìn àwọn pé pàtà kan bí ọmọ rẹ̀ má dé kò sí tún lànà ẹ̀sìn àbẹ́ni tó kù nínú àwọn ọmọ ìyá rẹ̀ àgbàlagbà nítorí kan ṣùgbọ́n sá lọ́mọ ìyá èyí sẹ́yìn nìkẹ́lẹ́ òkú yìí ti dòkú gbogbo èèyàn ẹ̀rí káyọ̀ torí sọ wọn bá gbógun lẹ táwọn yẹn gbé sáàrin ara wọn wọn bá jẹ nílé yóò máa sọ fáwọn ẹni tí wọn ní òkú yẹn ibi ẹni tètè níwájú ẹni tètè lọ sí bí tọba wa jẹ òde kejì a máa sọ fáwọn ẹni yẹn ibi wọn máa sè é àyínlẹ sàbó nẹbí à níbo ni wọn fi ìwú tí wọn tí wọn lọ pẹ̀lú tí wọn gbé wù kí a wọn láriwo ti pàì gbogbo ohun kóhun ni wọn máa gbọ́ ohun rẹ̀ àfihàn torí lèyẹn bí gbọ́wò yẹn ni làtọ́ àyíkọ́ gbogbo èèyàn fẹ́ jáde láyé lẹ́sẹ̀ náà torí òun yẹn bá lágbára. ya ibadallah ẹ wá rí ìṣesí máa ń bẹ kóòkù nígbà tó bá di bá gbé lọ sí bó ṣe rẹ̀. inú hadith Anas Malik radiyallahu ta'ala láti ṣe palẹ̀mọ́ gbogbo àwọn kẹta ń palẹ̀mọ́ yòó tó dúkìá dẹ́lómi ti kú lẹ̀ lórí ipá ayé yìí kódà mo kàn ní rí ọmọ ìyá kan ẹni yẹn tó ní á ah, ustaz ọba ipá ẹ̀sìn àbọ̀ àti bùkátà èyí tó dájú ni pé òun ò lè láti tó wọ́n fi jáde láyé tó bá yẹ kó òun tún lo fọ́ọ̀tì sí o subhanallah ṣùgbọ́n ojú ọba àdàwọ̀ aláwọ̀ tẹ sájà máa kó kúwọ́ yẹn náà àtà àjẹ máa kó káàkiri rẹ̀ ẹ wá wáyé tó ti pa àpọ̀bọ́yọ́ tó ti pọ̀ náà ni ó dógbè à ń sì lọ òkú owó tó ṣe pé tí wọ́n bá ní àmọ́ one billion lójoojúmọ́ àdẹ̀sílẹ̀ parí ẹ̀ tó ti kọ́ gbọ́rọ̀ ọdún alọ́ọ̀kọ́jọ. nínú hadith Anas malik radiyallahu ta'ala wọ́n dẹ̀ jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n lè rí ohun mẹ́ta máa tẹ̀lé òkú méjì atẹ́rí padà ẹ̀yọ̀ kẹrin kẹlẹ́ máa wà pẹ̀lú ẹ̀. hadith Nu'man ibn Bashir radiyallahu ta'ala ìyẹn dẹ̀ tó wá sàlàyé ẹ̀kọ́ jíjẹ́ ọlọ́run ní alápẹ̀rẹ̀ mùmíní àti wọ́n dàbí àpẹẹrẹ arákùnrin kan tọ́lọ́rẹ̀ mẹ́ta ọ̀rẹ́ àkọ́kọ́ náà ní dúkìá o ẹ̀rí dúkìá atẹlókù òkúlé lọkọ ẹ ògbà lórí jáde láyé ọkọ tó kú pẹrẹ abáfẹrẹ rẹ wa wọn bá fi sọ ọkà lẹ tí mo ju wò sí gbọgbọ ẹ ọkọ yẹn padà padà lé bí ìyàwó èyí ti tẹ máa yá jù ẹ lè rí kẹ́ńtù ìyàwó tí wọ́n sọ ah, ah, ti fi ọkọ mi ẹ jí lọ ẹ ó sì dájú bó ṣe sunkún lónìí kò ní sunkún bẹ́ẹ̀ sáà ní ọbẹ̀ kọ́sẹ̀ kan téèyàn bá ti sùn téèyàn ń jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbàgbé ọmọ abáni níbi òun ti ń jẹ́ bàlóyè àbí òun ti ń jẹ́ dùn. lóbi dájú pé ẹ̀rí èsì èèyàn ò lè rí bó ṣe rí létí lónìí bẹ́ẹ̀ náà lè kú ọ̀sẹ̀ tó kọjá àbí oṣù tó kọjá èèyàn ló sunkún yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ní ẹ̀rí. ara alẹ́ ni wọ́n máa tún padà bọ́yá bàbá ni wọ́n lè lẹ́nìkan jáde láyé omi yálẹ̀ omi bàbá lẹ̀ gbogbo kẹ̀kẹ́ wọn fọ́tẹ̀lẹ́ ní bojì ni wọ́n á padà ṣùgbọ́n wọn tó máa kú náà níṣẹ́. ìyá ìbádọ́là tí ẹ bá wọ sàárè sàárè ọ̀rọ̀ wo sàárè àfúnmọ́ni kó tó padà gbòòrò fún nígbàgbọ́ òdodo òun ni wọ́n pè ní dọ́kítọ̀tù kọ́bọ̀ àdìká pè ní dọ́kítọ̀tù kọ́bọ̀ fún ẹni tó ṣe é pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n pọ̀ ni wọ́n ṣètò jẹ̀nẹ́sà rẹ̀ ni wọ́n gbé anabi sallallahu alaihi wasallam ó ní sẹ́ni kẹ́ bá lè là nínú ìfúnmọ́ni ìdánimú sàárè ìkónijọ sàárè ìpanimára sàárè sẹ́ni kẹ́ bá lè là bẹ́ẹ̀ ni àsáàdù fún ìbáwọ̀ ọ̀gá ọ̀bá làbẹ́. irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ nínú hadith àti Ayyub al-Ansari radiyallahu ta'ala wọ́n ní wọ́n ti ọmọ òkú ṣùgbọ́n ọmọ kékeré ó wọ́n wá sí i òjijì ọlọ́run ní ah, tọ́ba sẹ́ni tọ́ba ti pẹ́ nìkan lè bọ́ níbi ìgbanihu sàárè ìfúnmọ́ni sàárè tí ó fi padà gbòòrò tọ́ba yá ni ó yẹ kọ́ ọmọ kékeré yìí la láàbìrì hadithi kan tí ó máa pa ẹ lẹ́kọ̀ọ́ títí ìmọ̀ọ́nì bá wà lẹ́mìí èèyàn bó ti wà lẹ́mìí àwọn ẹni ìsáájú. àbáwá hàní wọ́n lè rí Usman wọ́n ló dúró ó sunkún títí fá gbogbo òrùngbọ́n rẹ̀ rẹ́gbẹ́dẹ́ fún mi ojú ó wá sọ wípé àmà osmọ́ọ̀lù ìwọlẹ̀ gbára kalẹ̀ lẹ́nìí àlùjẹ́gbẹ̀ wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ àti iná èésù rẹ̀ fún tó sùn yìí kí ló wá fẹ́ fún ti ọ̀rọ̀ ti sàárè kò ti sàárè lásẹ̀ osmọ́ọ̀lù níbẹ̀ wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam oníṣẹ́ni sàárè òun ní àkọ́kọ́ ibùsọ̀kalẹ̀ nínú àwọn ibùsọ̀kalẹ̀ àlùkìyàrá àti bá a dá ti wọ sàárì àlùkìyàmọ̀ ti bẹ̀rẹ̀ o. wọn là níbi sallallahu alaihi wasallam ibẹ̀ ni yóò tọ́ bá ńlá nínú yà sàárì gbogbo ohun yóò tó kú dẹ́sí máa rọ lọ́rùn. ṣùgbọ́n ẹni tí ọba ńlá ń bẹ̀ gbogbo yòókù lọ́ máa lé mọ́. wọ́n lé mi wá gbé òjijì ọlọ́run sallallahu alaihi wasallam òtúmọ̀ ní sọ̀rọ̀ yẹn ẹ̀ yá àti apalẹ̀ wọn ni kú yìí torí bá a bá kú tán kọ̀tẹ́ o ẹlẹ́bí ò ní ṣe bí kú ni àtẹ̀wò ti bẹ lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ wàláyé sàárè mbẹ abẹ ìbéèrè sàárè mbẹ ìbéèrè sì mbẹ nínú sàárè yẹn táwọn malakú mi àmàlàkáni máa béèrè lọ́wọ́ yẹn màláíkà méjì tí wọ́n béèrè kalẹ̀ lẹ́dá yẹn kílẹ̀sì yẹn kàlàndẹ́bí yẹn pé ìtúbí yẹn ti wù kú rọrùn tó ọ̀nà ẹ̀dẹ́wò lọ́gbà wá ẹni tí ọba ti sin lọ́wọ́ aláì kò ní retí bọ̀ kò ní retí bọ̀ ẹ wà lóko máa ń ṣe tábìlì fún yẹn tí ẹ bá ní káwọn ọdẹ ọbọ síwájú kí wọ́n ti wọ́n ṣe tábìlì fún kojú kò lórí àga áfíìlì nítorí kọ́nẹ̀ tábìlì rere fásẹ́lẹ̀ làwọn adé òfìfí ní ìbí pòfẹ́sọ̀ ni ọ òun làwọn ọ̀rọ̀ náà máa gbọ́ nígbà ọ̀jọ̀ba ni ẹ ilẹ̀ ń káwọn ọmọ wè ọ̀ya àwọn ọmọ primary four ọ̀yẹ́ wá sì dẹ́wọ̀ wọn. ẹni gidi ti di ọ̀gá ní sùkúù dáadáa ayé àti ìdáwọ̀ ọkọ̀ ọ̀rọ̀ fún ẹ ti rí ti padà fẹ́ẹ̀lì ẹ̀rí ìyẹn wà wípé ah tẹ́lẹ̀ ìjì máa lọ ha látòní lọ wọ́n bí rìpé ta lẹ́lẹ́dàá mi lèmi ti sọ tí wọ́n dẹ̀ ní kílẹ̀sì kí Islam tí wọ́n ta kí dákọ̀ òní rọrùn ní ìgbàgbọ́ lónìí ẹ̀rí ìbéèrè sáré látọ̀dá fún tọ́ba sì kú tán á dúró níbẹ̀ á sọ pé sẹ́kẹ̀rù lè fi kú ẹ wá torí jẹ́ ọlọ́run sọmọ ya yín kẹ̀sì béèrè tó sísí fún torí wọ́n bí léèrè báyìí yá ìbádallah ẹ̀rí àtẹ́ni kọ̀ọ̀kan wa ló ní àyè nínú náà kò sì ní àyè lálùjẹ́ náà ṣùgbọ́n tọ́ba nígbàgbọ́ lódodo ń tiẹ̀ wọ́n á fi àyè náà hàn ìgbà ọlọ́run ti ṣéǹjì ẹ̀fọ́ ó ti dàyà lùjẹ́ náà ẹni ọba wa ya kẹfẹ́ rí òdìkejì ń tiẹ̀ wọ́n fi àyọ̀lùjẹ́tẹ̀ hàn ibi àyọ̀lùjẹ́tẹ̀ náà ti wá chíǹjì sáàyè náà yẹn wọ́n tún hadith abi sa'id al-khudiri radiyallahu ta'ala anhu ya ibadallah ẹ wá nígbà tá a nabi sallallahu alayhi wa sallam tọ́bẹ̀ ti ní sọ nípa ọ̀rọ̀ sàárè ti ń sọ nípa fatihad al-kubur àwọn tí wọ́n bá wá fìdílé yẹn tó sàárè tí wọ́n bá wá dá yẹn láàmú tí wọ́n bá wá sáwọn béèrè yìí lọ́jọ́ yẹn ìdánwò tó lágbára ju wáyé kì lọ àbí ìdáwó eléyìí lè pọ̀ gẹ́rì ọmọ ọ̀rọ̀ wa nílò títí ọlọ́run àtúrọ́tù àyẹ̀dẹ̀ ọ̀kúlù náà àtúmọ̀ àti làákàyè ní ìbátú àtúndí làákàyè ní wọ́n dá làákàyè padà sí alára ni títí ọlọ́run ní náà ka ìhásí kùmìlìyàwó torí bó ṣe rí lónìí náà gbọ́ ní iye bẹ́ẹ̀ náà ló sì gbọ́ yìí lọ́ba ti náà náà ẹ̀rìn ìyá ìbádọ́lá tọ́ba ti wọ sàárè ọ̀sẹ̀ lẹ́nu sàárè yẹn. ó ti yẹ kí wọn gẹ̀ẹ́sì ẹ̀gbá yà ń pa rẹ̀ ìwọ náà lọ ha rẹ bọ́dún palapalaja ọha rẹ bọ́dún palapalaja kó jẹ lò sẹ́jú àbí wákàtí mẹ́ àbí súlẹ̀ ọjọ́ jọ kátà sọ pé ní ẹtú wá kó gbogbo yìí pé ẹtú kó lé lórí bẹ́ẹ̀ gbogbo yìí túká kí la sọ pé ń ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ń bẹ̀ gẹ̀ ẹ̀ rí òjíṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ asáládùn àdìsí jábìrì yìí ó ní kókò bí wọ́n sáré aláìwọ́ òfin òrùn ẹ tó rù bá fẹ́ hàn tó bá fẹ́ yọ àbí tó bá fẹ́ wọ̀ ẹnìyàwó àjòkò yọ àfọwọ́ bọ́jú yọ máa fọ́ sí ah, ẹ̀fìn mi lẹ́yìn jẹ́ kírun títí sáàárẹ̀ náà ni ó ti máa wáyé bẹ́ẹ̀ o ìbádàlá pẹ̀lú gbogbo àwọn kẹta ń sọ yìí bọ́jú ayé ti ń lé sí tẹlifí wo fi àrọ̀mọ̀dá ah, kan máa tún la tún ti fẹ́ kẹ̀ yìí ṣàfà la tún ti wáyé òun bá ti pé forty two báyìí àṣetọ́ba yìí pé forty five lọ fẹ́ lò láyé ọkẹ́ yọ mẹ́ta péré ṣàfà ló ti dé yìí o pé pé kò kú kankan mọ́ ọjọ́ díẹ̀ ló kù dábì wọ́n ní rọmọdán ẹ dákun ẹ jẹ́ ká gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam bó ṣe nínú oṣù Ṣàbáàn lọ́pọ̀lọpọ̀ níbi ipa fi ń rí àkọọ́lẹ̀ pé máa gbà kan ṣùgbọ́n torí pé ń gbà lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀rẹ̀já ṣe rere káwọn gbàgbé kó oṣù Ṣàbáàn tá a wà òun ni wọ́n máa ń gbé sẹ́ẹ̀ dá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tí ó lè gbogbo àgbáńlá yìí gbogbo balabala ti bẹ lọ ẹ jẹ́ ká sí wọn bẹ́ẹ̀ kótó ni pé rọmọdọ́ ó di ẹni táwọn ìbá wa wà lọ́rùn rẹ̀ tọ́jà ẹni gbèsè ó gbìyànjú láti sọ ká sì pọ̀ níjọsìn ká pọ̀ ní sùmọ́lọ́ ọba kó fi lè mọ́ wàhálà di àsìkò rọmọdọ́ اللهم إنا علمنا بتجدد الليالي والأيام نغلى وطول عمرنا على طاعتك وأحسن عاقبتنا في الأمور كلها وكما نزداد وننقص فارحم موتانا جميعا السابقين واللاحقين وأدخلهم فسيح جناتك اللهم لا تمتنا حتى نتوب وتكفر وترحم يا رب العالمين أما والله سبحانه وتعالى أنما قال كتب يجاهي فرس الله فرس الله فرس الله فرس الله فرس الله فرس الله فرس الله فرس لا فرس الله فرس ọlọ́wọ́ sábùjẹ́ kẹ́mi ìwọ kú lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá àwọn abẹ́ wọn ọlọ́wọ́ bá sùpánù sálá dákúnjá tó bọ́tẹ́ kálukú wọ́n dá o ọlọ́jà tó bọ́tẹ́ kálukú wọ́n dá o ẹ agbọ̀bọ̀ dájú wípé bá a ṣe ń lé sí ẹlẹ́ẹ̀kan náà ló ń kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń dìbò ẹ ò lẹ́nu jọ́ mẹ́ta yìí la pàdánù ẹnìkan náà ọmọ ya òbí ìtúndé lójú lẹ́nu jọ́ mẹ́ta yìí àwọn òkú wa tí wọ́n fi kú sáájú tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run dàpọ̀ bá ní sùkẹ́ wọn àwọn tó kú sẹ́yìn lọ bá wọn ọlọ́run dàpọ̀ bá ní sùkẹ́ wọn ọlọ́run fún wọn wà lójẹ́sẹ̀ rẹ èyí tó gbáàyè ọlọ́run dàpọ̀ ṣàánú àwa náà ọlọ́run dàpọ̀ ṣàánú wa o gbogbo pàlàpàlà yẹ kẹ̀kẹ́ bẹ lọ́wọ́ ọlọ́run dàpọ̀ jáde pàtì tó ti bá jáde láyé o ọlọ́run sì ti àti rákòríjì wa ọlọ́run ọba kótó ní fáàkó láyé òkú sí kẹwa ìbádàlá ìdánlọ́ wàláìkàtà ìsọ̀lùnà àlàjẹ̀bí yẹ ayélujára lẹ́dínà àmọ́dù sọ́lù àlejò sẹ́lẹ̀mọ́ tẹ̀sílẹ̀mọ́ aláhùn sọ́lù àlá muhammad wàhálà àlì muhammad وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى